àtìgbà tí president Tinubu ti wọlé báyìí èyí kan wà pọ́ìntì ní ti ẹ̀kan ẹ̀kan wà pọ́ìntì ní appoint kíní kan fọ̀ kíní kan appoint kíní kan fọ̀ kíní kan àwọn táyà appoint yẹn ṣé àwọn ò kí ń ṣiṣẹ́ ni ṣé appointment yìí nìkan lẹ́fẹ́ fi gbogbo administration four years ṣe cause ẹ̀ deliver rárá appointment yìí ti pọ̀ ju delivery lọ ṣe yìí Baba bàbá sọ̀rọ̀ náà ṣé wọ́n mọ owó eh, lára jẹ́ kí wọ́n wọ face mask sí ẹ lójú ó ṣàárín nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò èkó ní everywhere nàìjíríà jẹ́ kí bàbá bẹ̀rẹ̀ sí ni máa deliver ebi àti ìyà wà available fún gbogbo ọmọ nàìjíríà lásìkò táwa ẹ ẹ̀yin náà lẹni kẹ gbẹ kúrò lọ́wọ́ ọmọ aláwùsá àti gbẹ kúrò lọ́wọ́ ọmọ aláwùsá báyìí àti gbẹ fọmọ yorùbá ìyà wa dàbí uniform from Ondo state to Lagos state to anywhere in Nigeria ìyà wa dàbí uniform fún gbogbo ọmọ Nigeria. ìjọba wo lẹ ń ṣe tẹ́ fi wá ṣèjọba débi wípé àwọn ọmọ aráàlú ò wá róúnjẹ jẹ ìkan wọn wọn what is going on festive period lele this is the time even tẹ́ bá lè declare state of emergency go ahead and declare state of emergency Everyone fún àwọn èèyàn ní stimulus ẹ fún àwọn èèyàn palliative àwọn èèyàn òró jẹjẹ ṣé àwa táwà lamẹ́ríkà àbí US àbí Canada àbí àwa táwà nílùú òyìnbó ṣé àwa ni làárùrù Nàìjíríà kẹkù go ká mọ̀ tó bá jẹ́ àwa là ń rúlu nàìjíríà ni ẹ sọ fún wa ká mọ̀ wípé ìjọba nàìjíríà o àwa là ń rọ̀nù ìjọba nàìjíríà láti ló òyìnbó àti sẹ́ẹ̀dì tap-tap ayé wa ti bàjẹ́ àti lo app fi sẹ́ǹdì owó sáwọn èèyàn wa nàìjíríà ayé wa ti finish èèyàn tó bá sẹ́ǹdì owó sí ní last week ó yẹ máa padà wá ní following week gbówó yẹn ti tán ṣé àwa là ń rúlu nàìjíríà ni àbí ẹ̀yin kẹ́tẹ́ká mọ̀ because gbogbo problem nàìjíríà báyìí ó dẹ̀ pé àwọn táwa nínú òyìnbó la gbé sórí nàìjá sì máa dùn nàìjá sì máa dùn ẹ ti ń sọ mí lẹ́nu ń ta àwọn èèyàn bí mo bá rìn báyìí wọ́n máa yín mú lébi lórí wọ́n á ní èmi sọ pé nàìjá sì máa dùn nàìjá dẹ̀ sì máa dùn ẹ̀yin náà ẹ fún mi sọ ṣèyí pé bàbá wọlé bá bàbá sọ̀rọ̀ ní kí bàbá deliver kọ́lẹ́jù ìdíbàjẹ́ ó bàjẹ́ ni mo wà ẹ má bàjẹ́ náà ìdíbàjẹ́ bàjẹ́ ni mo wà still yet nàìjà sì máa dùn. ẹ̀sì wà lára àwọn tó dìbò fún bàbá pé. sẹ́mi ò dìbò fún ni wọ́n bá nàmí lọ́dẹ̀ kẹjọ ìjọ ìdìbò rẹ̀ lálùpọ̀. ní lálùpọ̀ òkè lálùpọ̀ rẹ ti ń dìbò. ilé ṣàdúrà fún ẹgbẹ́ bá dún fún ẹgbẹ́ lọ sọ fún ẹ̀yà bọ́tò mi ní ṣàdúrà fún. Tinubu. mi lè ṣàdúrà fún ìyẹn dalé mi rẹ ní ṣàdúrà fún. ẹ ẹ sọ pé dalé irú báwo ló yẹ dalé irú àbẹ ṣàlàyé yẹn báyìí. ṣé ń gbà ìyàwó àtọmọba ní jẹ́jẹ́ ilé ọ̀dà rẹ̀ wọ́n dà dé. Meanwhile, the African leader was busy looting from their countries and buying mansions in Paris and in London and in Florida. and driving private jets and helicopters and being addressed as their excellencies and honorables instead of being addressed properly as horribles.